ó ní olùkápẹ́yà ẹnìkọ̀ọ̀kan wa ó ní olùpé pèsè jẹ́ mímu àti lílá àti lílò pẹ̀lú alhamdu wa shukuru ọlọ́ọ̀bá iná ni a máa fi ọpẹ́ fún pẹ̀lú alhamdu lítàmì gbogbo ọpẹ́ ọlọ́ọ̀bá láàánà ni yóò máa ní lórí àwọn nǹkan tí yóò ṣe fún wa nínú àwọn orí ọlọ́kan jọ̀kan ọlọ́ọ̀bá subhanahu wa àwọn tó lọ́n ti ṣe fún wa lórí abẹ́lẹ́ ọba láti ọmọ tó tí ó bàjẹ́ àtẹ́kùtà tó rẹ̀ síwájú ọlọ́run nínú dáadáa abẹ́lẹ́ ọba láti ó tó ṣẹlẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan ẹ̀rí ohun tí kútùbà wálé hálùkọ̀ wálé ní iṣẹ́ rahman ohun tí a máa gbéyàwó wọn náà ni ọ̀rọ̀ nípa àpídà eléyìí tí a ti ń sọ fúnra ọbọ̀ náà tẹ́lẹ̀ tíra tí a lò ọ̀nà ni sharh sunna fil imam al-barbahari tíra ìjọ ọ̀kan nínú àwọn tíra ti fi pé ó ṣílàyé àwọn ìgbàgbọ́ ẹ̀sìn wa fún wa àti àwọn ọ̀nà eléyìí tí a máa lò láti sin ọlọ́run ọba wa eléyìí tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà wájú ọlọ́run kí sì làwọn nǹkan tí a gbọ́dọ̀ dàbí ọkàn mi jẹ́bi mùsùlùmí tí ó fi ní jẹ́ ìbàlẹ̀jọ aburú fún wa. bàbá ìbẹ̀rẹ̀ wọn alhamdulillah alladhi hadana lil islam wa manna alayna bihi wa akhrajana fi khayri ummah فنسأله التوفيق لما يحب ويرضى والحفظ مما يكره ويسخط àwọn ní alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run ọba náà alẹ́bí adéhánà ní islam ọlọ́run ọba náà tí yóò fi ọ̀nà islam tó fi mọ́ wa ẹ̀rí kéèyàn kéèyàn mọ́nà kí wọ́n jẹ́ mùsùlùmí oríra ńlá ni ọ̀gáríkà bí tawfiq Allah eléyìí yóò máa jẹ́ gẹ́gẹ́ bí ìfiniṣe kò ń jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu ẹ̀yàn náà bá ṣe ní mùsùlùmí ọlọ́run rí dáadáa rò ní ìgbọ́n wọn jẹ́ ká mọ̀ ìgbé ọmọ kúnnà ìdìnà àtàdíyá lọ́wọ́lá ẹni àdáàna lọ àwọn náà bá ti jẹ́ni tí ó mọ̀nà tí kì bá ṣe pé ó wu ọlọ́run ọba subhanahu wa ta'ala láti fọ̀nà mọ́ wa àbá ti mọ̀nà ilé ìjọba tó pé gbogbo mùsùlùmí pátá oore tí ọlọ́run ṣe fún wa kúrò kódà kí ìjẹmú rẹ̀ kó fún pípẹ́ mọ́ tó ti wà lórí ìjẹ́ mùsùlùmí ọ̀kọ́nù mùsùlùmí tí wà tó ti ń jẹ́ mùsùlùmí ẹ kó mọ̀ pé orí ńláńlá ń bẹ lọ́dọ̀ òun òun ló bẹ̀rẹ̀ pé lóòrèkóòrè kì í kó lè háàlì wọn wákùtì ayé láti máa dúpẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala lórí orí islam tó ṣe fún ẹ nínú bàtà báyìí náà lil islam ọpẹ́ fún ọlọ́wọ́ ọba náà ọba tó fi wá mọ́nà islam ẹ̀yí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala olóṣe orí ilé fún wa wà mọ́ nà lẹ́yìn náà bì ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba ètò tẹ̀síwájú pé ọlọ́wọ́ fi islam sórí fún wa ni o wa akhrajna fi khayri umma ọlọ́wọ́ tó yọ wá jáde nínú àwọn ìjọ tó fi ń jùlọ torí pé ìjọ anẹ́wà Muhammad sallallahu alaihi wasallam òun ni ó fi ń jù nínú gbogbo àwọn àlèkúnmọ̀ mr abikọ̀tìlù gbàdúrà gbogbo àwọn àlèkúnmọ̀ tí wọ́n ti kọjá lọ síwájú kí anẹ́bí sallallahu alaihi wasallam tó dé gbàtí dé ni olórí fún gbogbo àwọn anẹ́bí ọlọ́run pátá bẹ́ẹ̀ náà sì ni àwọn àlèkúnmọ̀ rẹ̀ àwọn àwa náà la lóore jù ju gbogbo ọmọlẹ́yìn gbogbo àwọn ànábì tó kù lọ. ọlọ́run bá subhanahu wa ta'ala ti fà yí pé kuntum khayra ummatin kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah bí ìparí ayé ọlọ́run bá subhanahu wa ta'ala ni ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tó Muhammad sallallahu alaihi wa sallam kuntum khayra ummatin. ẹ̀yin lẹ́bí ń lóore jù nínú gbogbo àwọn àlè ó mọ̀ nínú gbogbo àwọn tó tẹ̀lé àwọn ànádì ẹ̀yin tí wọ́n mọ̀ lẹ́bí ń lóore jù ṣùgbọ́n yóò bá ara tálà wá sọ àwọn ọ̀nà tágbà fi ń lóore jù gbogbo àwọn àlè ó mọ̀ tó kù lọ ọ̀rọ̀ ni okùnrin jáde lè nà amúyín jáde ta'muruna bil ma'ruf kẹ́ ẹ máa pàṣẹ dáadáa fáwọn èèyàn ara àwọn mumayyazat wal khasa'is tó ń bẹ fún àlè ó mọ̀ Muhammad ó ní wípé ajẹ́nì kejìlẹ̀ wípé a mọ́ pàṣẹ dáadáa fáwọn èèyàn ìpàṣẹ dáadáa inú tí àwọn àdìjálè ọmọ yìí tó fi peléke tó fi yàtọ̀ wọ́tẹ́ni haúnà ánìlú mọ́ǹkà ọlọ́ni ẹtún lóore ẹ̀yin mùsùlùmí ẹtún lóore ẹ̀yin jọ mọ́ọ́mọ̀ ẹtún lóore látara wípé ẹ máa ń kọ́ ìwà bàjẹ́ ìpàṣẹ dáadáa ti kọ́ ẹ máa bàjẹ́ nínú àwọn mọ̀mọ̀ ìyàzátù al'ummatu al-muhammadiyya nínú àwọn characteristic àtàwọn kẹ́ẹ̀ṣà tó ń bẹ fún al'umma nabi muhammad sallallahu alaihi wasallam oní pé wọ́n máa ń pàṣẹ dáadáa fáwọn èèyàn wọ́n dẹ̀ máa ń kọ ìwà ìbàjẹ́ torí báwọn kan ti síwájú wa nínú àwọn ummatu sabiqah pé pé wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá subhanahu wa ta'ala jọba pé lóyìn nàìjíríà tábàrù min bani israel على لسان داوود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون ọlọ́ni lóyìn alẹ́bínà káfàrú àwọn tí wọ́n yà kẹfẹ́ tó lọ́wọ́ bá ńlá àwọn aláìgbàgbọ́ ọlọ́run ló ń ti sẹ́bílé wọn nìbáni Israel nínú àwọn ọmọ bani Israel ọlọ́ni aláìsá ni Dawud ìsẹ́bílé yẹn ìgbéni jìnnà síkẹ́ ọlọ́run ló ń pè ní ìsẹ́bílé ọlọ́run bá lóun ìsẹ́bílé yẹn kan mo ní pé al-ibrahim ar-rahmatillah ẹni yẹn yóò jìnà kúrò níbi ìkẹ́ ọlọ́run kọ́lọ́wọ́ bá láàkó má ṣe ìbílẹ̀ wa kọ́wọ́ bá gbó wa kúrò níbi ìkẹ́ rẹ̀. ìgbẹ́ni jìyàn síkẹ́ ọlọ́run ìsúnimọ́ ìbínú ọlọ́run oníwọ́n ń pè ní àlànà ọlọ́wọ́ ní òun làánà láti orí ahọ́n anábì Dawud ó ṣẹ́bílé wọn wà ní ìsàrí na Maryam àti ní ìsàrí ọmọ Maryam káàkiri yóò ń pè ní Jésù ọlọ́run ní òun látara anábì Dawud àti anábì Ìsá òun ṣẹ́bílé àwọn kèfèrí àwọn bani Israel báàlì kàdínà ọ̀sọ̀ wàtà ní àtàdó eléyìí látara nǹkan tí wọ́n fi ọ́sàkú ọlọ́run wọ́n sì kọjá àlà sí òfin ọlọ́run sí àṣẹ ọlọ́run ọlọ́run wa sọ rízìn kí ni wọ́n fi kọjá là tọ́lọ́ fi làánà wọn ọlọ́wà ni káànù láyàtà náà haúnà àmúkàrí fàálù tọ́bárẹ́ nìkan tó wà bàjẹ́ láàrin wọn wọn ní kọ̀ wàjẹ́ fúnra wọn wọn ní kọ̀ ìwà tọ́bárẹ́ ni tó ń wà bàjẹ́ ò ní kọ̀ wọn fi ilẹ̀ bẹ́ẹ̀ kó máa bá tiẹ̀ kó máa ṣe tiẹ̀ tọ́ ṣùgbọ́n àwọn àbá ara tààrà ká mọ̀ pé ìwà yìí ìwà kan ni inú ọ̀sẹ̀ yìí tí ọlọ́run ọba láàfi máa ń bínú sí wọn ọlọ́run bínú sáwọn ọba ní ìṣòro ilẹ̀ ẹ látara wípé wọn ti ń kọ ìwà ìbàjẹ́ eléyìí ọlọ́run wá bẹnu àtẹnu pé làbí sàmàkánú ìpàlù à ìwà burúkú ni ìwà tí wọ́n wù yẹn ìwà òṣì òun ni wọ́n wù yẹn tí wọ́n rí ìwà ìbàjẹ́ kọ́mọ́sí kí ni kọ́mọ́ lè kọ́ ó tẹ̀yẹ́ pé náà ni wọ́n mọ̀ Muhammad sallallahu alaihi wasallam alábi tẹ́ pé yé wa níbi àdìsí àdìsí àyìn ìlúkòdìrí rọ́bì ọlọ́wọ́ ànìbù àbí ni mọ̀rẹ́ àmì kò mú kárọ̀ ẹni tó bá rí nǹkan tọkàn kọ tó fi ẹ̀sìn kọ sórí tí ó dájẹ́ nìkan ń ṣe alábi sọ̀lá àṣàrà ni pé fọ́lì yorùbá yìírù hu ìyẹ́dì ká fọwọ́ wa ká fi chéǹjì ẹ̀ ká fi kọ ìbàjẹ́ táwọn yẹn bá ń wọ àbàjẹ́ tí ó dáa ká kọ fún wọn pẹ̀lú ọwọ́ ẹ̀bí ni ẹ̀yìn lámì ẹ̀sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bọ̀ wá ní kàtà àti fọwọ́ kọ fábílẹ̀ sáàni káfẹnukọ bẹ́ẹ̀ bá tí wá ní kàtà àti fẹnukọ tàbí kọ́lébè káfí ọkàn wa káfí kórìíra rẹ̀ káfí kọ̀ọ̀kọ́ ah kó mọ orin nẹ́nu ọkàn wa pé ah ìṣẹ̀lẹ̀ yìí ṣe yóò ṣì dáhùn ọlátẹ́mi ò lè bẹ́ẹ̀ ni yìí ọlátẹ́mi ò lè ó gbọ́dọ̀ rí ilẹ̀ inú ọkàn wa agbọ́dọ̀ máa tako inú ọkàn wa ọkùn agbọ́dọ̀ máa tako nǹkan tó ń ṣe yẹn arábìnrin wàzáàlìkà àti àfọlì ìmọ̀ ó ti ẹ̀jẹ̀ sí pé káàfọkàn kọ ìbàjẹ́ yẹn ìyẹn ló lẹ jù ìyẹn ló kéré jù nínú ìgbàgbọ́ yìí tó kọ́kọ́ síwájú ó ní ká fọwọ́ kọ káàbá ní kápá ká fi kí ni ká fi ẹnu ka ikọ̀ ó ti wá kan ọkàn wa eléyìí jẹ́ kó máa yé wa wípé nínú àwọn nǹkan tí àlèhùnmọ̀ yìí tàfi yàtọ̀ omi pé ajẹ́ni tó máa ń kọ ìwà bàjẹ́ pẹ̀lú àwọn àtàlébó pẹ̀lú àwọn mẹ́tọ̀dì kárẹ́sàn láti ránṣẹ́ tó gbé kalẹ̀ àìkọ ìwà bàjẹ́ pẹ̀lú agídí àìkọ ìwà bàjẹ́ fọ̀yàn pẹ̀lú líle ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò rí àwọn èèyàn tí wọ́n ń ṣe nǹkan kàkà tó yẹ kí ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé pé wọ́n á fi líle á bá eléyìí sínú òṣèlú dáwà àgbà ọ̀jẹ́ni tí ó máa le jù àrẹ́mìsọ̀láwà ẹ̀sẹ́lá ọlọ́run gẹ́gẹ́ kọmọ̀ wípé ìyànábì fẹ̀rẹ̀mọ̀tì láyé lè ń tẹ̀lé wọn látara àti ọlọ́run ló fi rọ̀ fún wọn wà láwọn kún tàfà zọ́n gẹ̀lì ìbẹ̀lẹ̀ kọ́lìbì tó bá jẹ́ ní tókàn rẹ̀ lé tó gbogbo nǹkan líle líle líle lọ́mọmọ èèyàn tó bá rí wọn báyìí líle ni wà á fi líle wà á fi ìwà líle wà á fi bá wọn lò wà á fọ̀rọ̀ líle wà á máa sọ sí wọn tó bá yẹ kí bẹ́ẹ̀ ló bá ti rí ni Ah, lànfàdùn mi ní haúlì àwọn èèyàn kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀ nílẹ̀ àwọn èèyàn dúró sí ọ ogun ọmọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ogun ọmọ fi pè wọ́n ni tí wọ́n bá wà tí ó da a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti gíní àti bá rí tẹ́lú ẹnu inú ẹni yẹn gbó dùn yóò láǹfààní àti gba correction níjọ́ kan lárúbáwá oko kan ó wá sí ìlú Madina bàbá aláfẹ́lẹ́ masjid nínú mọ́sáàsì tí àyẹ̀wò àwọn mọ́sáàsì ó bá ju nǹkan ọmọkùnrin jáde tí máa ń tọ́ ìyá ìṣẹ́lú mẹ́sàlásì àti ìyá ẹ̀sọ́bà rí báyìí àà ìṣẹ́lú mẹ́sàlásì wọ́n fẹ́ bò ká bò pé ìwọ ayé òní ṣe rú ẹ̀mọ̀ ẹbìnrin dà húhù ẹfilẹ̀ ẹfilẹ̀ ẹfilẹ̀ àbá ní kí wọ́n lọ wá omi wá ẹ́ ọwọ́ wá omi di, wá da omi sí orí ìtọ̀ yẹn ní mọ́ṣáláṣí arákùnrin ó ní sórí bíbà mọ́ṣáláṣí náà ń pè bí ìjọsìn náà máa ń ṣe ń bẹ̀ wọ́n yẹn ti dọ̀tí ń bẹ̀ a máa ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ ni báyìí báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ilé ẹ̀ wá dùn àkàrà ah, náà bí ìfọ́tí àti ìfọ́rùn yóò ti mú òun látara pé ànábì bá lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú rẹ̀ wá dùn ní ah ọlọ́run o èmi àti Muhammad nìkan ní kò kẹ́ kẹ́ ìmì àtànábì nìkan ní kò kẹ́ ẹ̀lẹ́bì tí wá ní ọ̀ọ̀ ìgbà tó sọ̀rọ̀ náà ti dà mọ́ fún ìkẹ́ ọlọ́run ọba láà mọ́ fún mọ́ àwọn méjèèjì nìkan ìfẹ́ ọlọ́run ọba láà ó fẹ́ kọjá bẹ́ẹ̀ tọ́lọ́ bá kẹ́ gbogbo ayé kò dín kankan fún nínú ọlá ọlọ́run ìta ń lò nínú ọlá ọlọ́run ẹlẹ́gbẹ́ kékeré bí ìgbà pé a fi abẹ́rẹ́ sínú odò ó wá àwa mú jáde báyìí gbọ́pọ̀ ọ̀kan tó máa ká lára rẹ̀ báyìí tó òun náà ni oore tọ́lọ́wọ́ bá láà bí oore náà ṣe pọ̀ tó dàbí odò ni ìtọ́lọ́wọ́ fún ogun àti ogun wá ń pín ẹgbẹ́já lówó eléyìí ní kíní eléyìí ní kíní eléyìí ní kíní rẹ̀ ọyọ̀ kan kékeré gbọ́pọ̀ ọ̀kan tó kán lára omi yẹn dédé ẹ̀ lọ́wọ́ bá láàfún wa tó wá ń pín yẹn. àládùn wa ni wọ́n fún ìtọ́ náà mọ́ ọ jẹ́ kí ọlọ́run kẹ́ gbogbo ẹni bọ́ọ̀dù ó bùkátà láti kí ni láti máa ní ẹ̀mí ìgbà àti mọ́mọ́ nìkan ní kọ́lọ́run kó kẹ́. ẹni pé kí ẹ̀rọ dìbò àti lò mẹ́rin ó fi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó fi bà mí. sòkò ẹgbẹ́ náà wà wọ́n gbé ẹjọ́ wọ́n ṣe ọmọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kú bá mi lò tí bá ti létí nìsín wọ́n á lè tó bá ti létí àwọn akóòtù ẹni tó tọ̀sí mọ́tàlájí ẹlẹ́dí olú ẹ̀ẹ́ wọ́n náà wá pẹ́dé ẹ̀ẹ́ àbí olú ń gbá bọ́ọ̀lù nígbà tí sálùkọ̀ ìyá wa ń tó di ẹ̀ wọ́n ní ẹ̀ ẹni tó tọ̀sí mọ́tàlájí ẹlẹ́dí olú náà ẹ̀ẹ́ ẹ̀rí ẹni ẹ̀ sọ̀rọ̀ àwọn náà gbọ́dọ̀ ṣe nọ́mà lẹ́yìn gbà yẹn lábáwọn yóò tún wá ní gbọ́dọ̀ tún sọ wípé ogúntọ̀ lánàá ọ̀rọ̀ bá mi wí ọ̀rọ̀ lù mí ó tó ajẹ́ kejì pé kí ni o tó gbà lọ́tọ̀ síbẹ̀ ara o anábìbà lù látara wípé o mọ̀ o mọ̀ pé èèyàn kì í ṣe bẹ́ẹ̀ á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti kí ni anábìbà lù nínú àwọn ẹ̀ṣà tí Islam ní nìyẹn àwọn ń bèèrè lọ́wọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó fẹ́ nìkan ká wá kó fi ṣe kò ń jẹ dáadáa nígbà yóò ṣe bu ọ̀yá rẹ̀ kọ́lọ́n kó fi wá ṣe kò ń jẹ tí tọ́lọ́wọ́ ọba láà yóò nífẹ̀ẹ́ sí àti tí ọlọ́run yọ́nú sí wà ní ìrùdù kọ́lọ́n kó protect ẹnìkan ká wá kó sọ wa mímọ yàtọ̀rọ̀wò kúrò níbi tọ́lọ́run kórira wọ̀yẹ́ kọ́tù kó sì sọ wa kúrò níbi tọ́lọ́run ọba láà tó di orí sí. eléyìí jẹ́ ìtìtúwárú tí bàbá yìí kọ́kọ́ mú wa nínú tíra àwọn tá a mọ̀ sí ṣẹ́rẹ̀ òṣùnà àbáyé tí wá tẹ̀síwájú pé ìrìnàmù annal islam wa sunna wa sunnatu hiya al islam wala yaqumu ahaduhuma illa bil akhar abani ìrìnàmù ẹlọ́mọ lọ́kùnrin wa lóbìnrin wa abáyé tí wọ́n sá kíyèsí pé kí ní kálukú wa lọ́mọ annal islam ìfẹ́ ẹ̀sìn wa ẹ̀sìn islam yìí huwa sunna òun gangan ni sunna ẹ̀sìn islam ó gangan ni kíni òun ni sunna wà sunna tó fi àlè islam sunna gangan ó ní islam wala yakumu ahaduhuma ìkan ò lè dádúró kọ́ ní pé à mo fẹ́ ṣe islam àmọ́ mo ní ṣe sunna àbí mo fẹ́ ṣe sunna ní òní ṣe islam wala yakumu ahaduhuma illa bil akhar a lè ṣe kankan ní méjèèjì ìkankan ò tí ì lè dúró áfíríkà ṣe kejì ẹni fẹ́ ṣe islam ó láti ṣe kíni ó láti ṣe sunna ẹni tí ò bá ti ṣe sunna tó lóun fẹ́ ṣe islam kò ṣe islam o sunna gangan ó ní islam islam gangan ó ní kíni o ó ní sunna ẹ̀rí àlàyé eléyìí ẹ̀rí pé kí láǹpẹ̀ ní sunna lọ́dọ̀ àwọn olùmọ̀ ọ̀dọ̀ àwọn afá aládìí àwọn ọmọ mú definition tí wọ́n pè ní súnnà wa wípé máa wò sí ìfà ilẹ̀ nàbí yìí sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw taqririn aw wasfin khuluqiyyin aw khalqiyyin wọ́n tó pè ní súnnà òun náà ni gbogbo tí wọ́n bá ti fi ti sádà nàbí Muhammad súnnà náà láti ní hadith gbogbo tí wọ́n ti fi ti sádà nàbí Muhammad min qawl nínú ọ̀rọ̀ pa nabi sọ báyìí aw fi'l àbá nabi ṣe báyìí aw takrir àbí wọ́n ṣe nǹkan wájú ànábì ànábì tó kíni o ànábì fi rinlẹ̀ aw wasfin àbí ìròyìn kan tí wọ́n fi sọ nípa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam khuluqiyyan aw khaliqiyyan bóyá ìròyìn bá a ṣe dá ànábì ni àbí ìròyìn ìwà ànábì wa muhammad sallallahu alaihi wa sallam náà lẹ́nu pé ní lọ́dọ̀ àwọn àfá onímọ̀sọ́lá olè hadith ẹ̀rí tọ́tọ́tọ́ hadith o náà ni gbogbo tó pàtẹ́ manad sallallahu alaihi wasallam in tó pàtẹ́ manad ní là ń pè ní kíni ní là ń pè ní sunna sunna yìí ni àrírí islam ṣe àbíká ti sunna torí pé alukur'an a máa wáyé tó sì máa ní àwọn áójú hùn ojú pọ̀nà oríṣiríṣi wà sọ́nà tó mọ̀fàṣílà sọ́nà tí kò ní bá wá mọ́jùmọ̀lá tó kò kà wá ní odidi sọ́nà ló máa wá láti wá sí tẹ̀sílẹ̀ láti wá yẹnà ní ẹ̀ láti wá ṣàlàyé ẹ̀ fún wa súnà nẹ́bí sọ̀lá àṣẹ́lá súnà ló sọ fún wa ìkẹta abẹ́ tí òun ṣubú yìí mélòó ni ẹ́ méjì abẹ́ tí òun zòrì mélòó ni mẹ́rin ìmọ̀ asìrì mélòó ni irun mọ́gúrì mélòó ni ẹ́ irun ìṣáì mélòó ni mẹ́rin ṣáà lè rí lè nú alùkùrán kiri a lè rí ibi tọ́lọ́mọba láà nínú alùkùrán tọ́ọ̀tọ́ pẹ̀pẹ́ àṣùbáhùn méjì zúríò mẹ́rin asìlì mẹ́rin nígbà láti máa rí inú sunna kẹ́rẹ̀ wá lóhun ní ṣe sunna só bá nínú kí kò pọ́síbù wọ́n láyé sunna ni báyìí sunna yìí wá rè mini àwọn àjíbá wà mini àwọn mustahabba ó ń bẹ̀rẹ̀ àwọn sunna tó pé ilé ìjọ ọ̀ràn àyàn tẹ́yìn òpòrò mọ́ ṣe bẹ́ẹ̀ ni ilé ìjẹ́ ìntàfẹ́ tẹ́ èèyàn ó ṣe àmọ́ tí ò bá ṣe kò ní kíni kò lẹ́sẹ̀ ìgbà ní ni. nínú àwọn súnà so súnà ó ní ìpele ó lágbára ju àwọn lọ lápòjú rẹ̀ kákírun tán kákírun gúrì tán kayanabla súnà ni ṣùgbọ́n súnà tó mustahaba tẹ́yìn ọ̀bá yanabla lẹ́yìn zuri tó ṣẹlẹ̀ ọ̀hún ẹ́ kò ṣẹlẹ̀ ọ̀hún kò gbẹ̀ṣẹ̀ kankan bá àwẹ̀ níjọ́ monday níjọ́ thursday sunna ni tẹ́lẹ̀ bá gbà ń kọ́ kò ṣẹlẹ̀ ọ̀hún àwọn èèyàn sunna tó mustahabba àwọn èèyàn sunna tó wàjibà àwọn sunna náà ti sọ̀lá àṣírà kan ọ̀ṣẹ́ pé ọ̀ràn yẹn ní àwọn olùmọ̀ ní pípọ̀ láti mẹ́ta sunna tó bá jọ ọ̀ràn yẹn mọ̀ wọ́n ní gbogbo nǹkan tí àlẹ́sọ̀lá àṣírà tó bá ti ròyìn rẹ̀ بالنار أبولوية بالعذاب أو بالوعيد في إليريا كما تكي إليريا سارة إشكا أدوان في نارو إشكا أفي دينو الله وفي روي إشكا كلمة يكي سنة سنة واجبة أمس الله سبحانه وتعالى إزرات المؤمن إلى عدلة ساقين ثم إلى الكعبين فما كان أسفل من ذلك ففي النار امرأة مؤمنة أكوني أدلت ساكوي إبي أنا وجوبني nínú láti máa dé o tó mọ́ ilẹ̀ ìka abẹ́yìn kò sí náà ìfí sí aṣọ rẹ̀ àbí ṣòkòtò rẹ̀ tó wá tó ń lọlẹ̀ kọjá ìdajì ojúgun tó lọlẹ̀ tó lọlẹ̀ tó lọlẹ̀ àmọ́ ilẹ̀ ìka abẹ́yìn kò gbọ́ kọjá kí ni kókósẹ̀ fàmà káàní asọ̀rọ̀ ní dálík èyí tó ti kọjá kó fẹ́ ń kọ́ fàfin iná ni ó tún yìí pé súnà nábì òun ni kí sòkòtò má yẹ kí ni o kó mọ̀ kọjá kó sẹ̀ ṣé súnà tó wájìbà ni àwọn súnà tó mùsàhábà ẹ́ súnà tó wájìbà ó ni torí wá ti fi iná ọyẹ kí ni o ọ ti ròyìn rẹ̀ gbogbo ohun sọ pé iná iná àbí ìyà yóò wà níbẹ̀ ẹ́ nínú ìṣe ká nẹ́bí sàlá àtàlà máa ń ṣe fún wa àbí tó ní a máa ń ṣe fàyà súnná tó wà jìpà àmọ́ ìtumọ̀ bá ti ròyìn pẹ̀lú kíni pẹ̀lú ìyà àbí iná fàyà súnná tó mustahabba islam yìí wá rí àti súnná tó wà jìbá àti súnná tó mustahabba ká ṣe gbogbo nǹkan nẹ́bí mú wa ó ń gẹ́gẹ́ ní islam tá a fẹ́ ṣe islam àfẹ́ kí ni o ká sunna, súnà kábẹ́rẹ́ súnà ká ṣe islam èèyàn lè mú kan kó fi kan lẹ̀ ẹnikẹ́ni tó bá ti mú kan wípé kan lòun mú súnà lòun fẹ́ ṣe kò tó kan pẹ̀lú islam àbí islam lòun fẹ́ ṣe kò tó kan pẹ̀lú gíní pẹ̀lú súnà kó mọ̀ wípé kò pọ́sibù láti ṣe islam o àfi kó ṣe súnà. fàmílà súnà ó inú súnà àwọn ìjọba máa mú díẹ̀díẹ̀ wá fún wa nínú àwọn ọ̀sùn kan tó jẹ́ sunna nínú sunna lòzòómù lìjàmà lòzòómù àlìjàmà ayé láti dún ní mọ́ àlìjàmà ẹni wọ́n ń pè ní jàmà àwọn àlìjàmà ọmọ sọ̀hábà àsàhábà tó ọmọ àlìjàmà torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe sunna ẹnikẹ́ni tó bá ń dúró mọ́ sunna olóṣè islam yóò máa wá ṣe sunna yẹn ẹ máa àlìjàmà à níbi àwọn ẹni síwájú àwọn sọ̀hábà máa yẹ kí ni o bí wọ́n ti practice Islam láti máa ń lè pé irú ẹnikẹ́ni tó bá ti ń tẹ̀lé súnà nábì nípa àwọn sọ̀hábà ti practice ẹ̀ a máa ní ó wà nínú àwọn ahli sunnati wal jamaa ahli sunnati wal jamaa nítorí wípé nínú súnà òun ni ká dún nímọ̀ àwọn jamaa àwọn sọ̀hábà ká dúró sórí nǹkan táwọn sọ̀hábà ṣe torí pé àwọn sọ̀hábà yẹn wọ́n ti ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe ìgbàgbọ́ tí wọ́n ní àwọn ìgbàgbọ́ wọn tí wọ́n ṣe yẹn ọlọ́run ọba láti má ti ṣe wọn ọlọ́run rọ́dù ọlọ́hu ánìhùn ọlọ́run mo ti yọ́nú sí wọn wà rọ́dù ánù àwọn gan wọn yọ́nú sí kárí wọn sọ ọlọ́run ọba láàgẹ́ bí ọlọ́run ọba wọn ọlọ́run ọba sùpánù wà tààlà ó ti má ti ṣe àwọn tó àbá ó ti buwọ́lù wọn wá fẹ́ ká kọ́ sí iṣẹ́ tí wọ́n ti mark wọ́n bá ti ṣe ẹnìkan irinṣẹ́ mẹ́wàá wọ́n ní bàbá àwọn ó gbà wọ́n bá sí ó gbà wọ́n bá sí ó gbà ma fọ́wọ́ gbà ma five tí ma ten ten ten àti ìkẹ́kẹ̀ẹ́ tí wọ́n ti mark àwọn tí mark yẹ ó yàtọ̀ sí eléyìí ìkẹ́kẹ̀ẹ́ náà ni o àmọ́ eléyìí wọ́n yàtọ̀ sí eléyìí wọ́n ti fọ́ mark eléyìí wọ́n ti mark eléyìí wọ́n bá ní ká kọ́pì ìwé náà kọ́pì sẹ́yìn tí wọ́n ti mark táàmù bí ó ma gbà tí ó la ma kọ́pì ni àbí tí wọ́n ti mark kárí kó ṣe kí ni o ó gba gbogbo ẹ̀ ìtò ni pé ìtò ti mark tó ẹni tó gba gbogbo ẹ̀ lábáyé kọ́pì èyí tó bá lọ kọ́pì yìí tí wọ́n tí mark tó bá yẹ kóòdù ló bá kọ́ ńkọ́ òdù lálẹ́ máa yé kí ni lálẹ́ máa gbà àwọn sàhábà àwọn ni jama'a bọ́lá ti lọ́tọ́ àwọn ni jama'a àwọn ìṣòro aláwọ̀ àti làǹsọ̀ ike dájájọ́ àwọn yahudi iftaraqatil yahud ala hida wa sab'ina firqa àwọn yahudi àwọn júù wọ́n pè sí seventy one wà fẹ́rọ̀kọ́ ti nà sọ́rọ̀ àwọn kiri yóò wọ́n pè sí seventy two alábìnú pàtàkì àbílù ọmọ alímọ̀ tèmínà Muhammad sallallahu alaihi wasallam àwọn àmà pín sí ìlà tàláàtì wásàbù ìlà fẹ́rẹ̀kọ́ ìjọ Islam ìjọ Mùsùlùmí ọmọ 73 kúlù ààfin náà gbogbo àwọn ẹ̀jọ yẹn pẹ́ pátá arábìnrin iná náà lọ o iná ní tààrà ìlà wàhídà àyàfi gini àfẹyọ̀ kan it means in seventy three yẹn arábìnrin wàyọ̀ kan kúrò ń bẹ̀ tó máa là seventy tó kù níbo inú náà àwọn abẹ́rẹ́ pé àwọn wo ni ọyọ̀ kan tó máa là ẹ̀yìn yà nẹ́bì ẹ̀rọ sọ̀lá àtọ́nà ni pé ma kana fi misli ma ana alayhi wa ashabi gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lórí ohun tí èmi ànábì ń bẹ lórí ẹ̀ tó sì ń bẹ lórí táwọn sọ̀hábà sáyé kí ni o tí wọ́n ń bẹ lórí ẹ̀ irú àwọn nìyẹn ni fẹ́rẹ́kọ̀ tó ànájíyà àwọn làwọn gúrùpù tó yẹ kí ni o tó máa là sọ ẹ̀rẹ́ àwọn sọ̀hábà yìí alábi sallallahu a ní láti gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa ká ṣe súnnà ká ṣe islamu wa bí àgbọ́yé àwọn ta ni o àwọn sàhábà fàmà rọ́gì bàgẹ́ ìrọ̀lì jama'a ẹnikẹ́ni tó bá wá górí tó wíṣì ojú ọ̀nà míì yàtọ̀ sí ojú ọ̀nà àwọn sàhábà tó mú ìlànà mìíràn ìgbẹ̀sí ìlànà tí àwọn sàhábà rìn tó pìrìvì ẹ kóhun tó nígbàgbọ́ kan àwọn ìgbàgbọ́ kan tó lè pé ẹ̀tọ̀ sí ìgbàgbọ́ àwọn ta ni àwọn sàhábà wà fàárọ́kọ̀ à ó wá takó tàwọn sọ̀hábà fàkọ̀dì kọ́là ẹ́ ríbù kọ́tà ìsìlámi min ọ̀nùkì ì wà kánà dọ́ọ́lámùdìlà ìwé nìyẹn kọ́là ẹ́ ríbù kọ́tà ìsìlámi min ọ̀nùkì ì okùn ìsìlámù ti wà kánà dọ́ọ́lámùdìlà yóò wá di kíni o yóò di dọ́ọ̀lóhùn ẹni tó sọnù yóò sọnù látara pé kò sin ọlọ́run ọba àlejò ọlá kò ṣe súnà rẹ̀ kò ṣe ìsìláàmù rẹ̀ ní ìfitẹ̀lé tàwọn tani o àwọn sọ̀háàbà ó ti bó okùn sáàmù kúrò lọ́rùn rẹ̀ ó ti sọnù látara bẹ́ẹ̀ mòdínlà ló ti wá máa sọ àwọn ẹlòmíì náà nù ẹ̀rì wọ́n ẹ̀kọ́ nìkan ló ti sọnù mọ́ ó sọnù ó ṣe kí ni o sọ àwọn ẹlòmíì ẹ̀rì eléyẹ ká mọ̀ wípé Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ẹgbà wa afáwà Hudayfa ibn Yaman radiyallahu anhu kọ́lọ̀mbà yọ́nù sí ìgbàtà Ànábì sallallahu alaihi wasallam sọ nípa àwọn fìtínà tí ó padà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé wàtàfàrùk tẹ́lẹ̀ sọ pé àwọn àlùmọ̀ ìmọ̀ fọ́nkárẹ̀ ẹ̀lẹ́ ọ̀rọ̀wọ̀ ní yíra wa mọ́ àwọn ìmọ̀ sọ pé lè ló dáa àwọn ìmọ̀ ní ilé yóò dáa àwọn ara iṣẹ́ ìtọ́ yẹn ni ó dáa oníkẹ́ni kó mọ̀ wá sórí ṣìríṣì ọ̀n fẹ́ báyìí bẹ̀rẹ̀ àmọ́ ó lè rànà bì máa ta àmúrù ní in àdìrákà ní dáàlìk tí mo lọ sí eré àsìkò yẹn táàkì yẹn bá ti dédé mi tí mo níbi àwọn ilé ìsọpọ́dà àwọn ilé ní ọ̀dà àwọn ilé ní ọ̀dà àwọn ilé ní ọ̀dà àti àwọn ọmọ wa yapa kí ni wàá fi advertise mi kí máa gbólé lórí tí mo máa fi wà nínú àwọn àlùfẹ́rẹ́kọ́ tó àníyànjíyà àwọn ìjọ tó yẹ kí ni tó máa là lálẹ́ kìí àmọ́. aláǹsà aláàtọ́ ni pé àǹtẹ́lẹ́sàmù jama àtàlẹ́ mùsùlùmí wá ìmáàmù ọ̀hún. òun náà ni pé kò dún ní má jama àtàlẹ́ ìkẹtàwọn ilé lọ́pọ̀ dàrú yóò dàrí wà gbé sí lóṣù wọn ìpé sẹ́nu inú fílù ànábì ni àti pàwọn sàhábà ọ̀dí allah wà ní wọn kọlọ̀mbà nìyẹn sí wọn ṣé wọ́n ṣe irú nǹkan báyìí tábà ti ṣe bismillah wọn náà dún ní mọ̀ọ́kọ́ máa ṣe tí wọn bá ti ṣe sọ́ọ̀lẹ̀ kọ́ẹ̀ gbogbo àwọn èèyàn àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí eléyìí tí a yóò jẹ́ kí ó yé wa nǹkan tí ń pè ní jama jama àkọ́kọ́ òun àwọn sọ àbà lẹ́yìn títí wọn àwọn míì ló ti wá wọn wá lẹ́yìn tí wọn gbogbo mùsùlùmí tá a bá ń bẹ lórílẹ̀ ayé jama kan làwa náà àmọ́ jama wa yóò mọ̀ gbogbo máa tẹ̀lé jama àwọn sọ àbà gbogbo tá a fẹ́ ṣe pátápátá kárí wípé à ń bá a mọ lórí in tó sì lè tàwọn tani o àwọn sàhábà torí pé àlìgàmọ́ àtúnláta kó èlà àbí àmọ̀rìn ìjájàmọ́ ká jẹ́ ọ̀kan ká sọ̀rọ̀ àwọn kòkájọ́ kan ká kóra wájọ lẹ́ǹkan náà kò lè jẹ́ in tí ó lálàáfíà àyàfi an yakuna man ajwa alkitaba wa sunna gbogbo àkójọ kò tí a bá fẹ́ kóra wájọ láyé kárí wípé ìlànà wa kí là ń lò alkitaba wa sunna wàlẹ́sà mọ̀ ní àjìnà mọ́tàbà fúlàní wọ̀dà kọ́ọ̀lù fìlàn kó bọ́ jẹ́ pé ọ̀rọ̀ ẹnìkan láàmà fi sin lọ́hùn ọ̀rọ̀ ẹnìkan láàmà gbà láàmà yẹ kíni wọn láàmà wá fi dàbí ọkàn láàmà fi sin lọ́hùn táàrí bí tí yóò bá alìkìtàbó wà sọ́nà àmà wá sin ọlọ́wọ́ bàlá àbìlìkìtà pẹ̀lú kíra ọlọ́hùn wà sọ́nà àti sọ́nà nábì lè fa àmì ìlànà yẹ kíni o wọn làánú gbọ̀yé sí akẹ́kẹ́ àbátí mú wá wọ́n ni an yakú na náà imamu muslimu ya kúrò ha gbogbo àwọn tí ó bá jẹ́ jama kọ́ni wípé jama wọn kò sì pé ẹni tí ó máa darí wọn ó jẹ́ olórí tó nímọ̀ tó jẹ́ mùsùlùmí tí ó lè máa láǹfààní àti máa kó wọn dà jẹ́ lórí jama tí ó ṣe déédéé ti àwọn sàhábà sọ eléyìí jẹ́ ká mọ̀ àmọ́ gbogbo jàmbá táwọn èèyàn bá ti kóra wọn jọ tí ọba ti bá àlèkìtàbù àsúnà mọ̀ kì í ṣe jàmbá rí kì í ṣe jàmbá rí àwọn èèyàn wá kóra wọn jọ lórí oríṣiríṣiríṣiríṣi àwọn kan láwọn ilé àwọn làwọn tọ̀ríkọ̀ kìíní kan àwọn kìíní kan tọ̀ríkọ̀tù kọ̀dìríyà àwọn tọ̀ríkọ̀tù ṣàzìlíyà tọ̀ríkọ̀tù ṣàfihìyà ẹtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàzìlíyà gbogbo ọpátá òṣùwọ̀n táàfì wo ni pé àwọn tó ń kóra wọn jọ ṣé ìkóra wọn jọ yẹn alàlẹ̀ kìtàbí wa súnná só bá kìtàbí àti súnná mu só ti lédè ọ̀rọ̀ ọlọ́run ṣé ìkóra jọ wọn yẹn wọ́n kóra jọ sórí súnná náà rí só ti bá àgbọ́yé àwọn sọ̀hábà wọn eléyìí ohun láti sin ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló jẹ́ sí pé ààrí nǹkan àti wá ṣe láyé ààrí ìṣe sọ eléyìí ni látara kùtùkù lọ àbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ju báyìí lọ insha rahman venezuela kọ́ọ̀dì tó bá ti di ìrọ̀tẹ̀ tó ń bọ̀ á ti pẹ́ síwájú lórí kitabu sharh sunna lil imam al-barbahari kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ju báyìí lọ. هذا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك